قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من عمل مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك لنعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأوزيني لهم في العود ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من ظل إخوان إخوانا على سرور متقابلين لا يمسهم فيها نصب نصب وما هم منها بمخرجين نبي نبي نبي عبادي أني أنا الغفور الرحيم وأنا عذابي هو العذاب الأليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستعديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين Adá ọpẹ́ fún ọlọ́ọ̀bà Allah. Alhamdulillah. Ọba tí ó ń ṣètò ìsẹ̀mí ọlọ́ba tó tó kárara kémi àti yín ó lè máa bẹ níjókòó lásìkò yìí lọ́kàn nílé rẹ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run ìjókòó wa yìí kó sì níjókòó tí mo ń kà papọ̀ tí ìjókòó táwọn mọ̀lẹ́kà mo ń kún bẹ̀ kẹ́kẹ́ láti wá gbọ́rọ̀ ọlọ́run kọ́lọ́run kó jòkó afurasí rẹ̀ nìyọnu atọ́rọ̀ àlékún kẹ́ àlékún kẹfà nàbọ̀ Muhammad àwọn aláàlẹ́ rẹ̀ àwọn sàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn níbàámu pẹ̀lú sunnah tànẹ́bọ̀ Muhammad àbẹ̀mọ́yà náà kò nù wọn ọlọ́run níbi tí a bá tafsiri al-Qur'an dé ìyẹn ní suratul Hijr sura ẹ̀kẹ́ẹ̀dógún nínú al-Qur'an àyà ọgbọ̀n ó lé méjì níbi tọ́lọ́ ọba adẹ́dà ti sọ fún wa láti lè mọ pàápàá bó ní ìpìlẹ̀ṣẹ̀ ayé ọmọnìyàn ṣe bẹ̀rẹ̀ wàhálà wo ló kọ́kọ́ kojú wa bẹ́ẹ̀ ni kílọ̀nà àbáyọ lórí ẹ̀ ọlọ́ọba adẹ́dà ó ní wà má kunna mu'adhibin hatta nab'atha rasul a ní jẹni tí ó jẹ̀dá kan èèyàn ní àbálẹ̀jọ̀nù a ní jẹ wọ́n níyà àfi ká ti rọ́jì ṣáájú wọn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀tọ̀tọ̀lọ̀ ọba dẹ́dà ń pa fún wa yìí kì í ṣe nítorí nǹkan torí àǹfààní ká kí làwọn ewu àti kí lọ́nà àbáyọ àtọ̀nàwó lálẹ́ gbàdégbáyé gbádùn tààfin jẹni tí ó jẹni ìkẹ́ lálẹ́ kíámà ọlọ́mọsá kàwá sínú wọn. òun lójó máa sọ fún ọlọ́rọ̀ tá a ti ń bá bọ̀ tipẹ́ nípa ọ̀rọ̀ Ibilis alayhi la'natullah ìgbéjìnà sí kí ọlọ́run kó máa bá nígbà tọ́lọ́run bá dàda sọ yìí pé kọ́ọ̀lẹ̀ yá Ibilis. kọ́ọ̀lẹ̀ yá Ibilis máa laka la takuna máa sáàjì lé. ìgbéla sọ fún so alukurani gbókọ ẹ̀ jáde gan ó jẹ́ ká mọ̀ ní gbókọ ẹ̀ gan ní kíni ibilis so ajẹ́pẹ́ téèyàn bá ń wúwa ibilis wọ́n ní ṣètánù èèyàn ni à ń bẹnu ṣètánù èèyàn àti kíni ṣètánù àlìjẹ̀nu lùgbọ́n tí bá ti wúwa rẹ̀ ni wọ́n pè kíni ibilis wọ́n pè ní ṣètánù pé ṣètánù ni àmọ́ ó kọ ẹ̀ gangan ní kíni o ibilis wàlákin ó tilka alayhi kalimatu ṣètánù wọ́n gbélé lórí gbólókíní ṣètánù torí gbogbo ẹni tí bá ti ń wà ẹ̀kọ́ ìwà ìjìnà sí kí ọlọ́run ó pèrè gíní ṣètọ́nù mi nàlẹ́ èyí sí wọ̀lìjìn hàdà hùwà àmọ́kọ̀ ẹ̀ gangan ọ̀gá àgbà wọn oníkíni níjà ìbìlísù lójú ọlọ́run pè ló kọ̀ọ̀rọ̀ pé yá ìbìlísù rẹ ìbìlísù málákà alátakùnà máa àṣàjìdì kí ló ń ṣe é òjò máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n forí balẹ̀. fasajada al-malaikatu kulluhum ajma'in illa iblis astakbara wa kana minal kafirin. tó pàtó wọ́n sọ fún wọn jẹ́ fasada ni màláìka tó kúlù àjùmáyún gbogbo àwọn màláìka tó ń bẹ tọ́lọ̀ ń pa wọn láṣẹ nínú ìwọ̀n náà forí balẹ̀ illa iblis àbá ó kọ̀ kò wá mẹ́lẹ́nu bẹ́ẹ̀ wastakbara ó tún wá ṣe mótómótó wa kana minal kafirin lójú ọmọ abẹ́nú tó gbẹ́rùgbẹ́rù tó kọ́ lọ́lọ́run fi ń bi láàyè pé málákà alátakùnà máa sáàjìdì. kílẹ̀sì tí ó fọ̀ kọ́ọ̀lá lámà ákùn lè asùjúdà. kọ́ọ̀lá lámà ákùn lè asùjúdà lè bá ṣàrin kọ́lá kọ́tọ́ wú mi sọ̀lẹ̀ min hamẹ́hìn. min kọ́ọ̀lá èsì tó fọ̀ ni pé lámà ákùn lè asùjúdà lè bá ṣàrin mi ò jẹ́ni tí ó forí balẹ̀ fabara lọ́mọ fi sọ fún wa pé láàánú nura ilà amir àwọn ilà amu ẹ má jẹ́ àwọ àṣẹ wàláàkì náírà ẹ ilà amiru ẹni tó pa wá láṣẹ láwọn ẹni kíni làmà wò tẹ́ bá sẹ́mi ayé lọ́kọ́láyà lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ̀ rò pé ìwọ ni wà á tẹ̀lé sọ́kùnrin ló fẹ́ tẹ̀lé ní àbáṣe ọlọ́run bẹ́ẹ̀ lọkùnrin náà máa rò pé ó ṣe lè jẹ́ wípé òun àmà ṣiṣẹ́ máa kó fún ọ rárá ẹ̀tọ́ ọlọ́run àṣẹ ọlọ́run ní kíni o ní kó tọ́jú rẹ̀ ó ní askinu hunna mini aisu sakantum mini ujiriku tẹ́ ẹ bá ń jà gan láàrin ó gbọ́dọ̀ lè jáde jí ó wo ló ń pa ẹ́ láṣẹ ta ní Allah subhanahu wa ta'ala ti gbàgbé yẹn ó tó fẹ́ ṣe kíni ó fẹ́ ṣe lára dídá tọ́lọ̀ ń dá àti tọ́lọ̀ ń dá tani ó tó dáadáa bá lọ sí. ọ̀la àlàkọ́ irun mìíràn kọ́lákọ́ta ni mi náàrí akọ̀làkọ́ta wú mi ti. ohun tó sọ nìyẹn ọ̀nà ànàkà irun mi ni èmi lóore jùlọ lójú ọkọ pé àbá wákìndé wastak bára ó tún wá ṣe mótómótó ó ní kàlákìtà ni mi náà ọdún lára náà wá kàlákìtà ọwọ́ adáhùn látara ẹ̀rọ fún ádámù alayhi salam ń sọ fún wa yẹn pé ó dáa sóò ni ó sọ bẹ́ẹ̀ ni a jẹ́ pé ìgbẹ́rùgbọ́n rí ni ló fà tó jẹ́ pé inú téèyàn fi lè ṣàṣeyọrí nínú ẹ̀sìn Islam oríkìní asami'u wáyé wọ́tọ́à kéèyàn ò gbọ́ kó sì wọlé kíni kó máa tẹ̀lé ló wà pé àyè béèrè pé bó o káyìf lè máa rà bó o ló ṣe rí torí kíni tó bá ṣàlàyé torí kíni sáà lè mọ̀ ni mélòó mélòó tí wọ́n sọ fún anúsẹ̀mí ayé táwa gẹ̀ ìbéèrè lórí ẹ̀ tó sì léwu fún wa torí pé àwo tàṣẹyẹ tẹni tó para ṣe kíni là ń wò àmọ́ wo tọba dẹ́dà tó tóbi jù wá lọ tó mọ̀ wá jura wá lọ tó bá ti wá pa wá láṣẹ kan a ní wo kíní bẹ́ńdì ẹ̀ àwọn yàrá máa rò pé àbí kíní yóò le bóun ni yóò ṣe le táníyàn yẹn bá fi da láti tẹ̀lé àṣẹ ọba dẹ́dà kò sí nítorí pa ní ẹ̀sìn tí ò ní rọrùn fún so ti amáṣe tọ́nà alẹ́ yìí lánàtàlá ntọ́ nsọ ni pé òun lóore jùlọ mọ̀jáde kó sọ ni le aslam akum le as Juda le bashari èmi ò ní foríbalẹ̀ fábára kan ọlákítà omi sọlẹsọlẹ àmà ìmà that means àmà tó mọ tó gbé sínú òrùn àbí tí wọ́n fi iná jó tó wá sí kíni tó wá gbẹ tí ń nú torí pé kò sí tójú ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni wípé khalaqallahu Adama alayhi salam wa Iblisa bẹ̀rẹ̀ mawjud ọlọ́run dá ànábì Adama tí ìdí sí Iblisi pé orí kan ṣe kíni ojú ẹ̀ dá lójú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ò mìíràn tọ́lọ̀ bá gbéṣẹ́ gbàbì kan àìsàn pé sọmọ lágbájá wa ni lá àníwò yẹn àṣẹ àtọ̀rọ̀ tí ń sọ tó bá ti bódòdó mu á ṣe kí ni àtẹ̀lé kọ́ọ̀là ọlọ́run torí pé orí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. kọ́ọ̀là fàkùdì mí nà fàyín nàkàrọ̀ jì. àríkọ́lọ́ ọba rẹ̀ dà subhanahu wa ta'ala kò bá lẹ́jọ́ ó ní kọ́ọ̀là fàkùrò jì mí ni ha jáde ń bẹ̀ ìyẹn Iblis wa Adam wa Hawa kila kullum yaskununa aljanna gbogbo wọn bọ́dọ̀ ń gbé ní aljanna bí ìṣára ti fi hàn ilẹ̀ àyà pẹ̀lú ìtọ́ka tó wà ní ara yìí pé fakuruj minha ẹ ti kí ni o jáde ń bẹ̀ ìyẹn ló fà á nígbà tí ó sọ fún Ádámù alayhi salam nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí Suratul Baqara oníkólínà bìtú minha jami'a gbogbo yẹn bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ajẹ́gbẹ́gbọ́dọ̀ wà ó ní aljanna àmẹ́ni ó kọ́kọ́ lé ń bẹ̀ ta ló kọ́kọ́ lé o ṣètọ́n ajẹ́pẹ́ ni ó kọ́kọ́ lé ń bẹ̀ tí ò ní padà wọ bẹ̀ mọ́ ta ní ṣètọ́n àwa tá a wá kù sáwa náà jáde àbá jáde bẹ́ẹ̀ láfisọ́ fún agbègbè ọní bá jáde lálejẹ náà kò ní wọ bẹ̀ àfi pẹ̀lú ìdánwò fákòrò jìmí ni ha fàyíndáká jáde bẹ́ẹ̀ dájúdájú ìwọ tí mo wọ yìí fàyíndáká rọ̀ jìm ẹni ẹ̀kọ́ ó dẹ́ni ẹ̀kọ́ lónìí ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lábọ́n sọ pé a'udhu billahi minash shaitani ar-rajim ẹni al-matrudu min rahmatillah ẹni tá a ti gbé jìnnà síkẹ́ ọba dẹ́dà ọlọ́mọ bí wàá jìnnà síkẹ́ rẹ̀ tabalẹ́yìn irú wà lọ́wọ́ ọ̀sẹ̀ wọ́n wù àṣẹ ìtàn ní kéwọ́n tètè túbá kó tè fura sọ́ra rẹ̀ pé nǹkan fi wú ẹ̀rẹ̀ kì í ṣe tó burú tó dáa aburú òpin aburú ayé ni kíni ṣètọ́n ẹni tó ti jákàn torí pé ṣètọ́n ti conclude ó ti jákàn tẹ́wá wórílẹ̀ lónìí àwọn yẹn máa ń wù àbí ṣètọ́ nígbà pé wọ́n ti retí ìkẹ́ ọlọ́run tòkítà yẹn máa ń retí ìkẹ́ ọlọ́run ni wọ́n ní mọ̀ wù àtàwọn wù lórí ilẹ̀ kẹ́wọ́n ká ìdájọ́ dẹ̀ mbẹ̀ nígbà kó ti já kàn pé kò sí kankan lẹ́yìn arákò láyé lẹ́yìn pé kẹ́ òkú kó tán ṣètọ́ ló ṣe kí ni o òun ló já lóbìnrin wà má yẹ kinu tún mi rahmat rabbi illa qawmul fasiqun èèyàn وَإِنَّ عَلَيْكَ لَعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ وَإِنَّ ọlọ́wọ́ tún kàn mẹ́lẹ̀ وَإِنَّ dájúdájú عَلَيْكَ lórí rẹ ìyẹn ni pé wajibun عَلَيْكَ mo ti sọ́dọ̀ ọ̀ràn yẹn lé lórí ìyẹn ni pé ṣètọ́ni ò ní túbá so sabaqa fi ilmi Allah ó ti gba wájú nù mọ̀ ọba náírà pé ṣètọ́ni ò ní ṣe kí ni kò ní túbá tábà padà sínú Suratul Baqara àrípọ̀ àti Ádámù alayhi salam ni wọ́n ní jọ ṣe kí ni o ni wọ́n lè jọ ṣe bàbá wa Adam alayhi salam oní ọkọ sọ ọba dada torí pé látàkùn mi náà hàdí ìṣàjára má jẹ mi igi fatakú na mi náà dọ̀ọ̀lì mi kó má bàa wà nù àwọn alábòsí fa akẹlẹ mi ní ha àwọn méjì ẹsẹ kiri wọn lè jẹ àmọ́ ń pa ọ̀rọ̀ bẹ́yìn yọ kí ládàmọ́ ṣe fatalakọ Adam mi rọ́bì kẹlẹ́tì fataba alayhi Adam padà ronú pé ha ọba dada ni mo ṣe fataba alayhi ó lè ṣe kí ni yẹn. ó dẹ̀ túbá fatala kọ kẹlẹmẹtì ó wá gba gbólóhùn yẹn ní pípa òtúbá ọlọ́run kọ ní gbólóhùn tí ó fi ṣe kíni o instead kí ṣètò ọ̀nà òtúbá kí ló sọ ó ní ila adam wà dáa ibilis adam alayhi salam òun náà bẹ ibilis náà ṣe náà ọlọ́run sì innahu wa tawwabur rahim walakin daa iblis wa duwawu iblis huwa duwawu le duwawu nasu jami'a hatta yawmil qiyamah àdúrà tó ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé ọlọgbìn ìsìnú gbogbo èèyàn tálíkì àwọn èdè ajẹpẹ ẹni tó yẹ ká máa sá fún tamani sẹyìn fẹ jẹ sẹyìn sùn yẹ kí yóò sá fún gan pé ẹni ẹ̀kọ́ ló fẹ́ tẹ̀lé ọlọmọ mi ràn mẹnu fún wa ya ayyuhan nas ó ní mo pẹ ọmọ nìyẹn la tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé lánàá oṣù iná wùlẹ́kùn àbùbùbìn tó gbọ́dọ̀ dájú ṣètọ́ ní tẹ̀rí ẹ̀ ọ̀tá tó lágbára ni tàwa lọ sọ́tò àárọ̀ ó tú àṣírí rẹ̀ fún wa láyé tìǹda nàkùnmù ṣètọ́ kàmá àkàdà àbáwé kùmìnà lìjànà yanzi'u anhuma libasahuma liyuriyahuma sawatihima innahu yarakum min haythu la tarawnahu inna ja'alna ash-shayatina awliya lilladhina la yu'minun hadha huwa dalilun min al-Qur'an ọlọ́run tó a sì dẹ̀ fún wa pé ṣètọ́n darí ẹ gbogbo ọ̀nà ni ó gbà ó wá sọ bó ṣe tán bàbá wa mú alayhi salam sòfúdi eléyìí ọlọ́run jó yẹ yí pé wà inna alayka lánàtà ilà yawmiddin tí ó fi dijọ́ kiri ìjọ ẹ̀san yọmọ ad-din wa ma adraka ma yawm ad-din ìjọba náà pè ní la tamliku nafsun li nafsin shay'a ndọ́dọ̀ pè níjọ́ àṣẹ̀gbẹ́ ìjọ kan téèyàn kan ò ní ní kápá kankan fún yàn wal amru yawma idhin lillah ẹni ó làṣẹ ìjọ náà ta ni Allah subhanahu wa ta'ala ìyẹn pé ìjọ tí ń sàn ọ lẹ́sàn-án ìwà tó wù í ìjọ wo ni ó ń lọ ẹ lára ìjọ yẹn نعم قال ربي فأنظرني إلى يوم يبعثون فأنظرني فأنظرني إلى يوم يبعثون àdúrà tó bẹ lọ́wọ́ nìyẹn o tó sọ ni pé ńgbà tó gbọ́rọ̀ ẹ̀ kí ẹ kó ṣe àbá wastakbara pèsè kó jù bá náà lọ wọ́n lè wù àti ọ̀dà ó ní kí lóun ti wù àwọn yàrá sẹ́ni tó burú jù báyẹn lọ náà sẹ́lẹ̀ yóò fẹ́ túbà hákàdà agbọ́dọ̀ mọ̀ wò ṣe sí wa ṣẹṣẹ sí ọ̀bẹ jẹsẹ̀ sùn kiri èṣù ẹ wàmínà náà sí ẹ wàyí ìdá kí ilẹ̀ aláwọ̀ ìtàkìlá àwọn mẹ́rin àwọn ẹ̀tẹ́gbẹ́ tẹ́ ẹ bá sọ kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run àkàdá ti wùlẹ̀ ẹ̀zá bìlẹ̀ yóò wá yóò wá máa rí rárá rẹ̀ pé kí la ti wàá ṣe lórí ẹ̀ṣẹ̀ fàásùmù ùjà àná iná ọjọ́ àná mọ̀lẹ́mọ̀ ẹ̀jẹ̀ kí ni ó ló fẹ́ sí o wọ́n so ti yé iṣẹ́ tó yẹ kó ronú pé ah àdánwò náà fẹ́ kó máa rìn yìí iṣẹ́ náà ṣe kódà gan kéèyàn má màmá dájú rẹ̀ lọ́dọ̀ ààrẹ tábà sọ pé iṣẹ́ ìlẹ́gbẹ̀yàn wọ́n náà ó lè jẹ́ ṣé èṣù yẹ kéèyàn jìnnà sí ṣètọ́nù ṣe kí ni kò ríro ohun tó sọ fọ́lọ̀ ní pé qala rabbi fàǹdírìní. fàǹdírìní ila yawmi yub'asun. fàǹdírìní lọ́mi lára lọ́mọ pè bẹ́ẹ̀ ila yawmi yub'asun tí ó fi níjọ́ tó gba àwọn èèyàn dìde ìyẹn ni pé tó òfin ní kú húmùrù ibadallah àti tó àyà dáadáa ṣáájú ìyẹn ni wípé talaba shaytan ẹ́ minallahi ma la yatlubu ahadun min ibadihi òtẹ́rù kanú ẹrú ọlọ́ọ̀bà rẹ̀ náà tọrọ lè ṣe sánú segin ló tọrọ tó bá pẹ́ ní ẹ̀kọ́ bá tọrọ eléyìí lọ́dọ̀ ọlọ́run ẹni ẹ̀kọ́ wọ́n sọ fún bàdàdà pé fàǹdírí ní ìlà wà á ń tẹ̀lé mọ́ wahid kí ni tí ọ lójú wọ́n àwọn àti ẹ̀kọ́ mùsùlùmí ládùúà pé ẹ máa sọ báyìí ẹlòmíì ò lè communicate pẹ̀lú ọba tó dáa torí pé àárín ìwà tọ́lọ́hún ṣe kí ni kò dáa ìwà tí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ dẹ̀jọ́ olóhùn ló sọ fọ́lọ́ àfẹ́ bàbá ń lọ́wọ́ ṣé wọn náà ti kọ́kọ́ bẹ̀ náà kí ló rò pọ́lọ́hún lè ṣe ṣètọ́nù ni ní ṣe kí ni o ní bẹ́ẹ̀ bá dáadáa ìwọ ńkọ́ ṣé wò lè bẹ ọlọ́run sọ́nà ọlọ́run ní gbà ni ẹni tó ti kọ̀ tí wọ́n ti condemn ó wá ní kíni ọlọ́run lọ́ mi lára díjọ́ tó gbà wọ̀nyẹn dìde ọlọ́run kí ọlọ́run bá dẹ́rẹ́ wá sọ fún un. kọ́lá fa ìnáka minal mundari. eléyìí ṣe wàhálà kọ́lá ọba dọ́là ní fa ìnáka ìrẹ́ náà minal mundari ó máa bẹ́nu ọ̀tá lọ lára tí ò ní kíni tí ò ní kú lèmọ́ra kọ́lá hàdà kí lóòótọ́ jó lo mina mi tàbí ìdíyà nínú. No lẹ́hánà wùdá kẹkẹ tí irun mi ní alkìlá ó ń bẹ ní ọ̀pọ̀ náà àwọn ẹ̀dá ọlọ́run táwọn náà ní ṣe kíni kálímẹ̀lẹ́ àyíká bí àwọn kíni àmàlẹ́ àyíká àwọn náà ní ṣe kíni ó lè àmọ́ tó bá dẹjọ́ kí a máa ìjọ yẹn gbogbo wọ́n sì kí fàyìdá ló fi kà fi sùúr fàyìdá ló fi kà fi sùúr ẹ tó bá fọ fèrè ẹlẹ́ẹ̀kejì sínú wo gbogbo ti ń bẹ lórí ilẹ̀ pátápátá ni ó ṣe kíni ni ó parẹ́ almalak wa shaitan wa kullu shay'in njọta ló máa bi wá pé kul limanil mulku liyawm ta ló lónìí wàyà bùkọ̀ wájú òrò bìkà village aliwal ikram yóò wá ku gbangba wájú ọba adada rẹ nìkan ìkàdé ó sẹkù náà ìlà yawmil waqtil ma'lum. ìjọ tó béèrè wa ni ìlà yawmil waqt ìjọ kan tó lásìkò wákìtù yẹn ma'lum ìjọ tá a ti mọ̀ ta ló mọ̀ allah subhanahu wa ta'ala ṣètọ́ náà mọ̀ yẹn wà. قال رب بما أغويتني لأوزيننا لهم في الأرض ولأغوين لأغوينهم ولأغوينهم أجمعين قال ربي بما أغويتني هذا دعاء ثاني من إبليس عليه من الله ما يستحق eléyìí làdúrà kéde àdúrà ẹlẹ́ẹ̀kejì níjẹ́ tó kó dákẹ́ kò tó dákẹ́ ó tún wọ́n ń pè é ajẹ́ wípé mi ádàbí dùn à nínú ẹ̀kọ́ bá a ṣe máa bẹ̀ lọ́wọ́ oníkàpọ̀ ọlọ́run pẹ̀lú kíni yá rọ̀b tó bó ṣètọ́ náà gbà yìí pé arọ́bù wọ̀lọ́ ẹni tí ń ṣèjẹ́ mo tó ń tọ́jú rẹ̀ onídàáni Allah <laughs> ṣètò nígbà pé ọlọ́run lọ́lọ́run òun ló dáhùn ojú ò lè máa pè é kí ni o rọ́bù ó yẹ kó sọ pé kọ́ọ̀lá rọ̀bù hó ọlọ́run ọba wọn tí ì ṣètò àmọ́ gbà pé ọlọ́run kí ni o ló dáhùn òun ní ṣètò ayé ajẹ́pẹ̀tò ayé ò sí lọ́wọ́ ṣètò ọwọ́ ló wà ọwọ́ Allah subhanahu wa ta'ala lójú sọ pé ya Rabb alẹ́mọ́ ló kíni o ya rọ́b tẹ́lá wọn gbogbo duwawul anbiya rabbana habilana min azwajina rabbi abili min as-salihin. gbogbo wọn pátápátá wá ìtawọ̀ lẹ́nu rọ́bù torí pé kẹ́lmẹ̀tùm fíì alhudur wàtàwàdùn lirabbil khaliq ìtẹríba àti tẹkọkọ fọbàwọ ọba àti ìrẹrẹ nílẹ̀ lẹ́pẹ́ ana abidu wa anta sayyid hada mana ìtumọ̀ rọ́bù ni kí ni o ana abidu ẹrú lèmi wa anta ẹ eh, sayyid ìdè lasájú mi ìdè lọ́wọ́ mi hada wa lójó sọ pé kọ́ọ̀là rọ́bì ó ní ọlọ́run mi eh, fábì bímọ àgùwẹ́ ìta ni tó bá pẹ́ torí àwọn tó fi nù mí tó sọ mí dẹni àánú ni ẹ láwùzíyá láwùzíyá láwùzíyá náà láwùn fìlà àrùtì ohun tẹ́mi ó ṣe fún wọn ni pé òun ṣe ilẹ̀ lọ́sọ̀ fún wọn ajá pé yòrò yòrò ni ó pa àwọn èèyàn kú ohun tí ò ní tẹ̀ wá lọ́wọ́ táwọn wá ọ̀sọ́ ọ̀sọ́ sẹ́wọ́n tó ń pè lọ́sọ̀ kì í sọ̀sọ́ asọ́fá yàní ntẹ́mi ó mọ̀ fẹ́ njẹ́ mọ̀ sojú lọ́yìn náà kiri azina lójó sọ pé innamal hayatu dunya láì rún wàhálà innama amwalukum wa auladukum alimẹ́lù wákìdó wọ́n ìgbàanú kílẹ̀ pé zina tó láhàyà àti dùnìyà sẹ́tìrì pé ọmọ àti dúkìá ọ̀ṣọ́ ni láyé mi ní zina lè nas hubbu shahawat wọ́n ti sí lọ́sọ̀ fọmọ ènìyàn hubbu shahawat ìfẹ́ adùn àìdá adùn tinú àbádùn tabẹ́ lọ́dọ̀ ọkùnrin àtòbí so wàhálà ni ntí sinna ló wá ṣe nu ó kí ni o láwùn zẹ́yìn nánà láwùn fìlà àrùtì màá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́sọ̀ lórí ilẹ̀ òní ó kó bàtẹ́ bá wọn yóò tàn wọn jẹ tí ò bá jẹ bẹ́ẹ̀ ni mọ̀nsìn lásìdẹ́ǹtì ọkọ̀ lásìdẹ́ǹtì èèyàn kú èèyàn wá ń yọ fóònù ẹni tó kú kí ni ṣéun ẹ sọ yẹ kó lè gbàgbé pé òun náà kóun tó kú òun bẹ́ẹ̀ o nínú ọkọ̀ tó ń fẹ́ lọ wọ ẹ òun lè ṣe kí o bẹ̀ wọ́n ti ṣe lọ́sọ̀ fún fóònù yóò wà máa wù tàbí owó tó wà lápò òkú òkú fẹ́ kówó tó wà lápò òkú ẹgbọ́rú rẹ̀ ni òkú èèyàn ó náà ṣe kí ni o ó fẹ́ kówó lára òkú kó mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe lọ́sùn mọ́ ẹjẹ́ ìwọ gbàgbé torí pé ohun tí ṣètò lọ́wọ́ fi mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìyẹn láwùzọ yìí nánà láwùn fìlà àrùn náà. wàlá òwú ìyànnáhùn máa jẹ mọ́ bí òun ṣe jẹ́ náà nù yìí bóòlù ọ̀sẹ̀ nínú gbogbo wọn nù atimahin lápapọ̀ ò ní fi hàn lẹ́ ebi ọba ti kójọ ní fi wọ́n bẹ́ẹ̀ náà. Illa ibadaka minhumul mukhlasin. Illa ibi tọ́lọ́ ti sànú wa nìyẹn. Òun fúnra rẹ̀ ló fẹ́ exception sí. Except àyàfi ìbádàkà. Ajẹ́pàwọ̀ tí wọ́n bá ń là. Làbúdà an yakuna lahu ubudiyyatu khalisatan lillah wọ́n gbọ́dọ̀ jólùsàfọ̀mọ́ ẹ̀sìn wọn fún tani o fún Allah a jẹ́ pé ọ̀nà àbáyọ mímọ kíá ìdí ṣètọ́n oríkìdí o ubudiyatulillah kẹ́yìn ò jẹ́rú sí ọlọ́run pẹ̀mẹ́lẹ́ wal ikhlas báfọ̀ mẹ́yìn bá ṣe mọ́ tó ní ó yẹ kíni o ní ó ṣe là tó lọ́wọ́ ṣètọ́n tẹ̀bá bí tẹ̀yìn kan tí kankan ò lójú gbogbo tí ó bá ṣe tí sọ́dọ̀ ní òdìrá yẹn mú kó jẹ́ pé yóò mọ̀ ṣe nítorí kíni o torí lọ́wọ́ tí yóò bàbá yẹn jà yóò bá jà torí kíni o nítorí ọlọ́run tí yóò bàbá yẹn ṣe yóò bá ṣe nítorí kíni o tí yóò bá bú yẹn ní nǹkan yóò bú nítorí kíni o tí yóò bá ní fún náà kò ní fún nítorí kíni o. hadahuwa àwọn tó lè bọ́ọ̀nù ó ní ìbádàkà àyàfà àwọn ẹrú sí rẹ ajẹ́kùn gbọ́ bá ti já ìbádùn ṣèitọ́n <laughs> ìbádùn ṣèitọ́n. Eh? ẹrú rẹ̀ ni yóò máa mú wa ló ń tiwọn ni ẹ̀ ló fàtẹ́ yí pé martabatul ubudiyya ala al-maratib ipò ìjẹ́rúsìn ológajù torí pé òun ní fi ń fọba dáadáa jù tẹ bá wọ́n jù lọ tọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ òròdíyà tó bá fẹ́ sọ̀rọ̀ ipò tó ga fún Muhammad kí tí mo fi ń sọ̀rọ̀ rẹ̀ yóò wà máa ròyìn rẹ̀ pẹ̀lú kí ni ìbàdí àbí ẹrú mi ó ní أسرى بعبده إيه؟ الحمد لله الذي أنزل على عبده الكتاب تبارك الذي نزل الفرقان على إيه؟ على عبده شو يقول تبارك الذي نزل القرآن على نبيه لا تركوا تبع سكالة فوية انتو سكيني إيه؟, إيه كاولي القرآن كا إيه كاولي تلي làbúdàmí tahkikul òmòdìyà wọn tá a fi lè là lọ́wọ́ ṣe tọ́ọ̀nù sìn oníkíni o ká tún ìjẹ́rùsìn wa ṣe síkíni o ká má jẹ́rú owó ká má jẹ́rú iyì ká má jẹ́rú ayé àwọn ìgbóhùn àti ìgbà tí wọ́n ti jẹ́rú ayé yóò jẹ́rú ayé náà ànábìrin táyìsà àmìdì dìínárì wọ́n dérè àmì ó ti ṣòfò ó ti pòfo ẹrú dínárì àti kíni o ẹ̀tẹ̀rù dínárì ẹni ọ̀rùn ti ya rọ́ọ̀dìyà tọ́ba ti lè náwó sí báyìí ó ṣe kíni o ó ti yọnu wàyí lamtó ti lamiyàrá bọ̀ tí wọ́n bá ti fún un lọ́wọ́ sáyà máa tán fún yàtọ̀ pé wàá pè ń wọ́n lẹ́bí bọ́ọ̀lù ló price tiẹ̀ ṣẹ́mọ̀ wọ́n bí ni pé àwa èèyàn ọ̀ràkọ́rà ọ̀tọ̀ ní price tiẹ̀ ará èkó ọ̀tọ̀ price tiwọn arábàdàn ọ̀tọ̀ price tiwọn so àwọn tí wọ́n fẹ́ dà wá láàmú wọ́n á mọ̀ pa ní price pé tọ́kàn mẹ̀kúnnù lẹ́bù báyìí lẹ eléyìí ẹ̀ fún àwọn one thousand naira four years ni wọ́n sì máa jìyà wọn lọ. oya wọ́n sì lè fún yan price ẹ̀ tó gbọ́ fẹ́ gbòdodo lẹ́nu ẹ̀ oya so ajẹ́ wípé wọ́n lè gba ìjọsìn náà lọ́wọ́ èèyàn torí kíni o torí price ẹ̀ tí wọ́n ní lọ́wọ́ so àwa là ní gbà wípé price mi ò sí lọ́wọ́ yín ọwọ́ ta ló wà. Allah wọ́n tà fọlọ́hún ni tó gbẹ́ni tó lẹ̀mí yẹ àti sẹ̀mí olùkọ́lù inna salati wa nusuki wa mahyaya wa mamati liman lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin hadha huwa ẹni tó ní gba price tiẹ̀ nu ẹni bá lè ṣe é pé inna salati irun mi wa nusuki àjì àbí ìgúnra mi wa mahyaya gbogbo sẹmi mi wa mama titi baku gan ọdún lillahi rabbil alamin yóò jẹ torí tọlọ́n ni ó ní wa bidhalika umirtu ìyẹn ni wọ́n pa mí láṣẹ wa ana awwalul na'am. قال هذا صراط علي مستقيم قال هذا صراط علي مستقيم ojú ọ̀nà lójú ọ̀nà tó yẹ pé ó dúró délé lórí mi ìyẹn ni pé ọ̀nà kan ṣoṣo tó wà léṣe kíni o tí ì nígbà rí wọn múnú. adẹ́pẹ́ <laughs> sùrọ́tù mustaqim wíwá ẹni kíni sùrọ́tù mukhlasin ọ̀nà àwòwò àwọn olùsàfọ̀mọ́. lẹ́m. inna ibadi laysa laka alayhim sultanun illa man ittaba'aka. qala hadha siratun alayya ọlọ́run jọ ipe gbogbo ẹni tí ó bá padà sọ́dọ̀ ọlọ́run ọ̀nà tó tọ́jú tó lè rìn òun rìn kíni o tọ̀rí kùlẹ̀ kùlàṣ ọ̀nà ìsàfọ̀mọ́ ẹsẹ̀ fọlọ́run lójú sọ pé ìnà ìbàdí ẹgbẹ́ tó dá padà ó dájú àwọn ẹrú sì méjèèjì ó yọ lóòótọ́. lẹ́yìn sálákà lẹ́yìn sultanu ilà mẹ́nẹ́tàbà. alukọ́ọ̀lù gbólóhùn tí ṣètọ́lù sọ yẹn alukọ́ọ̀lù làákì mẹ́fàmìlì káàrin sọ́tìyẹ ọ̀rọ̀ òdodo tó jáde lẹ́nu ta tó dá lẹ́nu òkúrọ́ sáàmù pé ṣètọ́nù sàdédé mọ́ máa sọ òdodo bẹ́ẹ̀ òdodo ló sọ àmọ́ nǹkan fúnra ẹ̀ ń kọ́ kadhab òkúrọ́ ni tí ò bá jẹ́ òkúrọ́ ni ohun tí ò lè jóun ní máa pè lóhùn fún wa sáàmù pé ara òdodo kan tó sọ tó jáde lẹ́nu ẹ̀ àmọ́ rọ òkúrọ́ lóhùn kan fúnra ẹ̀ òun ni bó ṣe kọ́ àbúrò rẹ̀ rà ní kiri o tó kọ́ láyàtà kùrùsì ẹ eh, anabi ló wá sọ ó kọ́ ni òun Abu Huraira ní ayatal kursi ah. ó Abu Huraira ní ayatal kursi pé tó o bá fẹ́ fìṣọ́sọ́ dúkìá rẹ táwọn òdìrá yè débẹ̀ tó bá jẹ́ pé ó Abu Huraira ní ayatal kursi yóò di sọ lórí dúkìá lórí àmì wọn kọ́ ẹ eh, lórí àmì wọn kọ́ nákìlá ayatal kursi ala anfusina. wàhálà àbúwá àrìnà lórí ẹ̀mí wa àti orí kíni o lórí dúkìá wa ẹ ti gẹ̀ẹ́fẹ̀ torí pé máa sọ bẹ́ẹ̀ mbà tí Abu Hurairah radiyallahu anhu tó fà náà sàn sálám nírò rẹ̀ anábìrì innahu lahaq walakinnahu kadhab kàmá ọ kàmá kọ́ọ̀lù ó ní ọ̀rọ̀ tó sọ yẹn òdodo ni àmẹ́ni sọ fún ọ kí ni o òkúrọ́ ni. Naam. ẹnna ìbàdí ọlọ́lájú àwọn ẹ̀ta ni ó ìbàdí havi ìdọ́fàtò tashrif ìsàfitì kéèyàn ò jẹ́rú sí ọlọ́run wa sọ́dọ̀ ààrẹ olótóbi jù pé ẹ̀rú mi ẹ̀ gbogbo sọ sọ́tò ìfàjìrì yìí orí kí ni o yá àyàtú ànáfsùn kí ni o mo pèrè mi tó fa kàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọ́ kí ni irji'i ila rabbiki padà sọ́dọ̀ ọlọ́run ọba kí ni o rọ́ọ̀dìyà tá mardìyà rọ́ọ̀dìyà ẹni tó yọrù sọ́lọ̀ mardìyà ẹni tá a ti yọrù sí wà ní fadkhuli torí àwọn tí ó wọnú kẹ ọlọ́run àwọn kí ni o ìbàdí àwọn ẹrú mi wà kí ni o wadkhuli jannati ẹ wá máa wà lìjẹ́ nà mí lọ lójú ọ̀gá pé inna ìbàdí. فبقى ويرسل عليهم سلطان إلا من اتبعك ليس لك عليهم سلطان سلطان بمعنى القوة أو ال... القيد أكبر أوني لأكبر اللي لوري إلا أيافي من اتبعك من الغاوين ẹ. afẹ́ni bá tẹ̀lé ẹ nínú àwọn ku? àánú ló yà kù sótìyé ajá pé ọlọ́run fi ń dá wa lójú pé alẹ́ là lọ́wọ́ ṣètọ́n ọ̀nà ọ̀là alẹ́ gbàlà orí pé kíni ọ̀nà tá a bá lè rìn tá a bá mi lè jẹ́ kíni o ẹ̀rú sìn ọlọ́run ọ̀nà tó adé gbígbàlà nìyẹn tí o bá ti sí yẹn bẹ́ẹ̀ tá a bá ń jẹ́rú kan mi yóò yí sí gan nígbà tí a bá ní nẹ́tíwọ̀kì lára ni sọtiẹ nẹ́tíwọ̀kì ẹ̀dẹ̀ ní kíni o almaashi wọ́n dùnú tẹ́yìn bá ti jẹ́ ẹlẹ́sìn tí ń kọtọ ọlọ́run tí ń yapa àṣẹ ọlọ́run tí ò ti jẹ́rùsìn fún ọlọ́run tó lẹ́kẹ́ ìfẹ́ ayé ní sekiri o ló gogò lórí ẹ̀mí rẹ̀ ó ti ní nẹ́tíwọ̀kì lára so tẹ́yìn bá fẹ́ là ìyẹn kó búlọ́kì àwọn nẹ́tíwọ̀kì yẹn pẹ̀lú kí ni o ubudiyatu lillah ìjẹ́rùsìn fún ọba adẹ́dà náà. وإن جهنم لموعدهم أجمعين وإن جهنم نعوذ بالله من ذلك ọlọ́wọ́ á fóun náà pé kì í ṣe wàhálà o àtiwọ́ àtọ́ bá tẹ̀lé ọ wà ìnà dájúdájú já ànámà iná já ànámà o lámò àìdùn ó ní musẹ́rìsì àdáwò tẹ́lifíò tí palẹ́sẹ̀ kalẹ̀ nu ájímà ìn gbogbo ẹni bá tẹ̀lé ọ kò ní sẹ́ni tí ó sẹ́kù nù tí ò ní wọn náà wọlé yá àdùnmí là kọ́lọ́mọ́sá làwọn mẹ́ ọlọ́run. لها سبعة أبواب لكل باب لكل باب منهم juzum maksum. ọlọ́run bá lẹ́kẹ̀ ọlá ó wá fẹ́ júwe jahannama fún wa ó ní gbogbo iná yẹn ọ̀nà méje ní mẹ́fù tó gbá lùjọ́ mẹ́ mélòó ni mẹ́jọ àmọ́ iná mélòó méje ó ní làásàbù àtọ̀ àbúwá abẹ́ ọ̀nà méje ló wọ̀ náà. لكل باب لكل باب منهم جزء مكسوم لكل باب gbogbo ọ̀nà kọ̀ọ̀kan juz'un ló ní ìpín kọ̀ọ̀kan maksum táwọn ọlọ́tí bá ń wọ ọbẹ̀ báyìí <laughs> ọ̀nà àwọn ọlọ́tí wà lọ́tọ̀ ọ̀wọ́n ló àwọn kéde o àwọn olùjẹ owó rìbá ọ̀tọ̀ ọ̀nà àwọn onísìnà ọ̀tọ̀ ọ̀nà àwọn olùpààyàn ọ̀tọ̀ bó ṣe rí nìyẹn bọ́lá ti mọ̀ bẹ́ẹ̀ làlìjánà ní ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní sọ̀rọ̀ pé wà inna fil jannati báàbùn anábì sallallahu alaihi wasallam àdí sọ̀lá àlàáfíà ó ní bẹ́ẹ̀ làlìjánà báàbùn lẹ́kọ̀ọ̀kan yukọ́ọ̀lù rọ̀yàn aw yusamma rọ̀yàn aw kama qala wọ́n ń pè ní kíni o rọ̀yàn yadkhulu fiha as-sahibun àwọn tí wọ́n gbọ́dọ̀ àwọn aláwẹ̀ láyé tó kọlu bá àwọn ghayruhum ghayruhum ẹlòmíì ò ní ṣe kíni o kò ní bá wọn wọbẹ wáyé dákàlù táwọn aláwẹ̀ bá ti gbàbẹ̀ wọlé ó kìlì kú wọ́n ti bẹ̀ ni. <laughs> àrẹ́bí sọ sọ́dọ̀ ìwáyà mi pé gbogbo ẹnu ọ̀nà méjì ìjọ tó wà lẹ́jẹ̀ náà mẹ́jọ ìjọ ni ó máa pe àwọn èèyàn tó wọbẹ̀ ó wá ní àfihàn kan ọ̀nà mẹ́jọ ìjọ máa pe tani yẹn Siddiqul Akbar Abakar Siddiq ó ní gbogbo ọ̀nà mẹ́gàjọ tó wà lè jẹun ìjọba ìṣe tọ́ta ni o ajẹ́pẹ́tẹ́ yàrá náà bá ní iṣẹ́ ẹbú tó pọ̀ lọ́wọ́ tó ti yé ẹnu ọ̀nà méjèèjì nu náà ní ọ̀sẹ̀ kí ni o tọ̀ wàlẹ̀ yàrá mi là náà lẹ́kùn lè bá bí mínú. lẹ́kùn lè bá bí mínú jùsùn mẹ́tù. wọ́n ti pín bóde wọn ṣe kálukú bá ṣe rí ni ó sì gbẹ́nu ọ̀nà tiẹ̀ wọlé sẹ́mọ̀ páwọn kan níjọ́ yẹn ikùn wọn tóbi báyìí ẹrù kun wọn jẹ wọn máa rẹrù ṣubú wọn máa bọ́lẹ̀ ni torí pé kí ni wọ́n dì síkùn yẹn àwọn ákìlò rìbá àwọn tí wọ́n máa jẹ èlé hàdà hùwà wọ́n máa ṣùgbọ́n àdàlì àtàwọn tó bá jọ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. إن المتقين في جنات وعيون هذه من عادات ومن سنة الله في خلقه وفي صفاته وفي أعماله eléyìí ni ìṣesí ọba dẹ́dà nínú Al-Qur'an bó ṣe máa ń bá wa sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ nẹ́tàn yóò sọ̀rọ̀ kí ni o alìjẹ́nà ó wá padà kúlù àwùlẹ̀ àṣù àwọn olùṣẹ́ kọtọlọ́hún tí wọ́n tú bá tàbí kú ó wá dá a padà ó ní innal muttaqina dájúdájú àwọn tí wọ́n ń páyà mi ọlọ́run a máa ń pe mú takú náà àwọn wo ni o àwọn olùpáyà mẹ́lìmọ́rọ́ ọdún mi takù wá kí ni wọ́n ń pè ní ìpáyà ọlọ́run gan ṣé ìpáyà mo rí mo ń gbọ́n ni àbí tẹ̀wọ́ láà Hasan al-Basri rahimahullah ó ní àtakùwà ó tẹ́ ń pè ní takùwà ní kí ni o al-khawfu min al-jalil ìpáyà ọba wo ni tó tóbi wal amalu bi tanzil kéèyàn wá máa ṣiṣẹ́ pẹ̀lú tọ́lọ́hún sọ̀kalẹ̀ minal kitabu wa sunna wàkínú wàrídọ̀ bil qalil kéèyàn wá yọrù sí díẹ̀ tọ́lọ́hún bá fún yàn wọlé sàìdáàdì lè yẹ omi rahim kéèyàn máa pìpìà kalẹ̀ kó máa palẹ̀ mọ́ gbogbo gbà níjọ tí ó ṣe kíni o tí ó kú láyé hàdà mọ́lmọ́rọ́ almọ́rọ́ níbi taqwa ọdọ ó tó pẹ̀lú tọ́lọ́hún bá wàrídọ̀ abilkọ́lìl yóò máa yọnu sí díẹ̀ wọlé ẹ́sítẹ́rìndàdùn lè yọ ọmọ rahim yóò wà máa pilẹ̀ yóò máa palẹ̀ mọ́ dáadáa gbogbo gbà gbogbo sẹ́tí ọmọ ṣe iṣẹ́ ẹni tí ń palẹ̀ mọ́ ni ṣẹ́sẹ́ ló wà lọ́wọ́ àwọn èèyàn lónìí tọ́ba ní tẹ́kùà àhùnà ìgbáyà míì ni ìgbáyà nìkan kọ́ ló wà á máa fi oríkèéríkèé ara náà ṣe kí ni o á máa fi ṣiṣẹ́ ó wá ní nàìjíríà dáadáa àwọn olùpáyà mi olùtẹ̀lọ́rọ̀ mi olùyọrísọ́nù ọba tí mo bá ṣe fún wọn olùmọ̀jẹ́ tó jẹ́ wọ́n lógún fi jannati àwọn ọmọ abẹ́nu ọgbà àlìjẹ́nà wákìlẹ̀ wáyún àtàwọn ìṣẹ̀lẹ̀rù wọ́n máa múra àwọn stream kan wáyún tàbí ká pè ní àwọn ẹlẹ́yinjú ẹgẹ́. Fìyà nàárùn mi máa ń gbọ́ ìrọ̀ àfin وأنهار من لبن لم يتغير طعمه وأنهار وأنهار من خمر لذة للشاربين وأنهار وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم ۖ fíà àdàhàrùn àwọn akérèmọdò tí ó sàn odò kan ó jẹ́ tomi odò kan ó jẹ́ tọtí ọtí tán ni o kì í sọ títí máa pààyàn tí máa já fún ẹni bá ti mu láyé ò ní mu lọ́hùn àwọn kan mu nú àwọn odò látara kiri mẹrẹ asẹlẹ mùsọfà oyin tó má wàmẹ lábàáni àti látara wàrà tí ó tẹsítì rẹ kì í change. ìyá mi ni àtàwọn ìyá àrùn wù ó wá ní o tá bá wọbẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́yin ju ẹgẹ́ yẹn dúkùlù ha wọ́n mọ̀ ní. dúkùlù ha bí sàlámì àmì àmì ẹ máa wọlé yẹn bí sàlámì pẹ̀lú kí ni o ọ̀la èèyàn kan ò ní wọ iná pẹ̀lú sàlámì <laughs> ẹ̀yẹ kan ló ni o ibẹ̀ ò ṣe é wọ́ pẹ̀lú wọn ò ní kí wọ́n wọn ò ní kí wọn níjọ́ yẹn. ويدخلهم جنات عرفها لهم ادخلوا بسلام آمنين ẹ máa wọ àlìjẹ́nà yìí bisalam wó kìíyàn kan tó wọlé aminin wọ́n tún máa bẹ lẹ́nu kí ni o ẹnu fọkànbalẹ̀ sàbíkẹ́ ẹ̀ máa wọ bìkan gbà mí láti pè é lákùn sẹ́yìn kékeré wọlé sí òsì wàhálà ara o ọkọ̀ balẹ̀ torí pé kọ̀ńtọ́ọ̀là bí ìmìlẹ̀ ẹ̀ṣkù ìjẹ̀ràn àti wọ́bẹ̀ ti pọ̀ fún wa tẹ́lẹ̀ sọ́kẹ́ ó ti ẹ̀ balẹ̀ wọ́n ti ní ká wọ ọ́ láti jẹ́nàbà àti ìmọ̀lẹ́ kí ni o ọkàn ó ti balẹ̀ láti wọ́bẹ̀ ámì ní ìd. wọ́n azá àná. wọ́n azá àná máa fi sudurihim min ghillin ikhwana ikhwanan ala sururin mutaqabilin wanazana máa fi sudurihim torí pé a ti yọ máa fi sudurihim ohun tó lè máa bẹnu ọkàn wọn mingilin ikhwana gbogbo ròyìnròyìn aburú sọmọlàkejì ò sí lẹ́mìí wọn a ti yọ kúrò lẹ́mìí wọn tábà wọ bẹ̀ a ní ẹ́ ara wa pé bọ́lá àdìyàn náà tẹ̀sí dájú tèmi lọ kò sí yẹn torí pé ọmọ yàrá aláṣùrù rìn àwa máa bẹ lórí kí ni o lórí àwọn bẹ́ẹ̀dì lórí àwọn sùúrùrin àwọn bẹ́ẹ̀dì mutakọ̀bìlín tó kọjú síra wọn. láyà mọ̀sùn fi àánà sọ̀bùn wà máa hùn mí náà bí mo kàn ọ́ dùn bí mo kàn ọ́ jí. láyà mọ̀sùn fi àánà sọ̀bùn bẹ́ẹ̀ bá sùn lórí bẹ́ẹ̀dì ayé ìhà máa ròyìn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tó bá sùn tó bá pẹ́ wọ́n ní ẹ yí padà ẹ̀rín náà ti sùn lórí bẹ́ẹ̀dì tí ẹ̀gbẹ́ rẹ̀ ńlẹ̀ mọ́ bẹ́ẹ̀dì rí ń bọ̀ bá pẹ́ lórí bẹ́ẹ̀dì kì í ṣe bẹ́ẹ̀dì tàlíjẹ́ náà láyà má sùn fi aná sọ̀mú wọn ò ní kó wàhálà pẹ̀lú bọ́ sórí bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì bá lé púpọ̀ jù tó bá yàtọ̀ ní òkè sí àlè àlè gà sókè díẹ̀ báyìí ó lè máa jìn náà lára mọ́ sùn fi ànásọ̀mù wàhálà kan ò ní kàn wọ́n wọn ò ní ṣe wàhálà tó nípa jẹun bẹ́ẹ̀ àní ṣe wàhálà tó nípa mú bẹ́ẹ̀ sotie kò sí wàhálà tá a ṣe ń bẹ̀ torí pa fẹsẹ̀ mi bẹ̀ àmọ́ láyé mi. àrùrìn màwùbúnà. torí pé wọ́n ń bẹ lórí bẹ́ẹ̀dì kan tá a ti gbé kalẹ̀. mutakin fi hàn mutakọ́bìlì. mutakin àwa rọ̀gbọ̀kú mutakọ́bìlì ta kọjú síra wa wà máa ń mi ní á bí mo kọ̀rọ̀ jì tábà tí wàá wọ ọbẹ̀ wọn ò ní sékìlì o wọn ò ní fẹ́ tiẹ̀ tán náà fáwọn ó jáde. nàbì. nàbì ìbàdí àní alẹ́lẹ́gọ̀fúrú rọ̀hìn. subhanallah ẹ wọ́lọ́run tó nífẹ̀ẹ́ wa ju báwa ṣe nífẹ̀ẹ́ ọba dẹ́dà lọ ìfẹ́ yẹn lọ́run fi bá wa lò still ó wá fẹ́ fún wa ní uslubu tashwik bóòlù àṣẹ jẹni tí ó sojú kòkòrò tí ó máa jẹrẹ pẹ̀lú eléyìí ló dá wọn ni nẹbi ìbàdí fáwọn ẹrú mi níro fún wọn níro tó bá pẹ́ sẹ̀ ni ò bá ní jẹ́ wọn ó rálẹ̀ jẹ́ náà wọ̀ ni adi adul gafuru rahim tó bá lè túbá sọ fún wọn pé èmi lọ́ba wo aláforíjì oríkìdí oníkẹ́ ìtumọ̀ ẹ̀kọ́ kan káwọn èèwọ̀ náà gbàwọn yóò sì fẹ́ wọlé bá sọgbà tó sọ̀rọ̀ àlùjànnà tán ó tún wá fẹ́ pè wọ́n padà pé májè wọ́n wọ náà yẹn tún wá náà bí ìbàdí fáwọn ẹrú mi nírò á ní anagafuru rahim pé mi láláforíjì àmọ́ wàá na àdábì dájúdájú ìyá mi ẹ́ wúwàlà àdábùlà àlìm ó ní ìyàtọ̀ lé ju o méjèèjì ló wà lọ́dọ̀ mi o àmọ́ ti àforíjì ṣáájú yà torí ká má bàa jẹ́ wá ń yà ọlọ́run pẹ̀sọ̀ wà lẹ́nu tí wọ́n jẹ́ yà ọlọ́run ọlọmọsà yọdí sí wa ọlọmọsà gbàdúrà wa ọlá ìpè méjì ní Ọlọ́run ọlá àánú rẹ̀ Ọlọ́run ẹnu wọn bá tí a rí sọ yìí èyí tó bá ṣe déédéé nú ẹ Ọlọ́run mọsà àfisúnú àpò yọnu rẹ̀ Ọlọ́run èyí tó bá kú díẹ̀ káàtó abẹ nú àánú rẹ̀ mọsà sàmójúkọ fún wa ọlá ìpè méjì ní Ọlọ́run ọlá àánú rẹ̀ Ọlọ́run ọlọlá ọlọlá ọlá àkúrọtà ìlànà subhanaka allahumma wa bihamdik ashhadu an wa atubu ilaik subhanaka ala mursalin والسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله خيرا 그래가지고